السماء لقوله سبحانه وتعالى قوا أنفسكم وهليكم نارا وقودها الناس والحجارة فقال رسول الله صلى الله عليه وسلم كل راضي وكلكم مسؤول عن رعيته أنت لزوجتك وأنت مسؤول عنها يوم القيامة وأنت راهي لبناتك وأنت مسؤول عنهم يوم القيامة عباد الله كم عبد لا يعذب إلا لأهله والزاني يعاقب بعشر عقوبة وأشادها وهي وجمة بالحجارة حتى يموت ليذوق وبال أمره وليتألم كل جزء من جسده كما استمتع به في الحرام أما الزان الذي لم يذوق له الوطى في النكاح الصحيح يجلب بأكثر عدد في الجن يبدأ في الحدود الشريعة وهي منها تجزى أدعى الله أترى عليكم خيرا orí ajẹ́jẹ́ tán rẹ̀ tó bàbá anábọ̀wà Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀yìn orísun ọlọ́run èyí tí wá sọ́lá yẹ́ fọ́ra ní èní òun náà ni aburú tí ń bẹ níbi kí èèyàn máa ṣe zìnà bàbá wo àwùjọ wa lónìí ìṣàtà lẹ́gbọ́ Muhammad sallallahu alaihi wa sallam tó sọ tó ní yóò máa ṣẹlẹ̀ tó bá dìgbà ìyẹn ayé ètò ìṣẹ̀lẹ̀ láwùjọ tó wa ìsọkún ìsọba yóò máa ṣẹlẹ̀ nígbà ìyẹn ayé àti ọlọ́run ọba nìyí olùwà sì fẹ́ bẹ́ẹ̀ àmọ́ kò fẹ́ àmọ́ kò wù ú. ìrọ́lù mi òun lọ gbọ́ yóò gbà tá ní ìbàdí ní àtẹlẹ ẹ̀kọ́ olùwà sì fẹ́ náà nù ó lè fẹ́ àmọ́ kò wù bẹ́ẹ̀. àwọn àpẹẹrẹ táàbù màtí àìsí àmọ́ súnmọ́ ni títí náà pọ̀ káwọn ẹ̀sìn máa ń rí kà fún ipa ìgbìnà. Ànábì Muhammad sallallahu alaihi wa sallam àlẹ́bìlẹ́sì ọ̀pọ̀lọpọ̀ àwọn àlùmọ̀ lẹ́nu Muhammad wọ́n fi àwọn nǹkan kan lẹ́kọ̀ọ́ àwọn nǹkan tó ló bá ń fi ní àwọn nǹkan wọn ó wàá fi lẹ́kọ̀ọ́ fúnra wọn. òun náà ni jìnnà jìnnà náà ń bẹ́nu ẹ̀ àwùjọ wa ilé ìlú burú. jìnnà burú jáì ẹ̀ṣẹ̀ rẹ̀ pọ̀ ìjìyà rẹ̀ aláwọn ènìyàn oríṣi lẹ́gbẹ́sí aburú wọn máa rí sí mẹ́rẹ̀ pé àrùn gbajúmọ̀ nípa àrùn gbajúmọ̀ kọ aburú ńláńlá ní jẹ̀mọ́ mo tún gba ìjìnà sí ìtàkùn méjì náà dìde ọlọ́run ọba ọba láàánú kò fẹ́ káàkiri jìnà àmọ́ kò fẹ́ jìnà lẹ́rọ̀ báwọn náà pé ẹgbẹ́ jìnà kó tún bẹ́ẹ̀ tó sọ fún alẹ́kùn wọ́n lára tí kọ́rọ̀ bó sí náà gbogbo tó lè fà á lẹ́ẹ̀fì máa ṣe sì náà olúwa ni a máa ṣe kò sọ fún ọmọ ìṣe sì náà ó kàn sọ ìjìyà tí ń jẹ fún sì náà àmọ́ pẹ̀lú ọmọ ìṣe sì náà ní tó sọ pé ní tí òní jẹ́ ìṣe sì náà ni ẹ jìnà sí ó wá fi àwọn ìṣẹ́kẹ́ lẹ́kọ̀ọ́ fún wa ìyẹn àwọn nǹkan wọ̀nyí náà bàjẹ́ jùlọ ni ó sì fi àwọn nǹkan kan lóòrọ̀ àwọn nǹkan yìí kí wọ́n bàjẹ́ jùlọ ni bẹ́ẹ̀ bá jìnà sí àwọn tó ń wọlé ká jìnà sí èèyàn lé jìnà o wọ́n lọ tọkọ ọgbọ jìnà gbogbo tí máa ń mú ìyá súnmọ́ jìnà lọ́wọ́ lónìí kọ́dà àwọn òbí gan òórí gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ nígbà tó máa wá obìnrin abámọ́wá ọkùnrin ó wá gbèsè níwájú ilé ńlá lé ọkùnrin ó wá gbèsè pẹ̀lú obìnrin àjèjì àwọn àjọ ń sọ̀rọ̀ ìṣẹ́ni ìṣẹ́ni wọn ní kámọ̀tì gbẹgbẹ nìyẹn àwọn ọmọ yìí ti súnmọ́ jù náà owó ń pèsè àwọn ọmọ wa tí wọ́n jọ́kùnrin àtọ́bìnrin agbọ́n ọkọ́ wọn lẹ́kọ̀ọ́ síláàmù bí ò bá yé ẹ̀rọ òbí ẹ̀ ti àwọn ọmọ yìí lọ́dún tẹ́tí tẹ́tí ẹ̀ ṣe ti yé wa.

mọ́sẹ̀ náà mọ́sẹ̀ yẹ́ ọkùnrin òṣìṣẹ́ pẹ̀lú títọ́ partner a ń dé ti ara wa ní àgbàpẹ́ ilé jìbìtì èyí tó wọ́n ní mọ́sẹ̀ rẹ̀ náà nu láwùjọ tí wà lónìí bóbìnrin nígbà bí wọ eighteen nineteen twenty kọ́nà òní jẹ́ pé òun ní girlfriend nà ìtọ́sí ẹni wọ́n ní kìlìkì láyé bẹ́ẹ̀ náà lọkùnrin náà sọ́mọ́bìnrin bọ́ọ̀ bá sì ṣe tó wọ́n fẹ́ lọ ní ọkọ bọ́ọ̀ rẹ̀ dọ́kùnrin náà èmi ìlú ẹ̀ka ni òbí ọmọ ẹgbẹ́ ká kọ́ yé ọmọ yín ìwé tó gbé ní ọkùnrin ọkùnrin látọ̀kọ́ ẹgbẹ́ mọ̀ sí mọ́ rẹ̀ bọ́ọ̀ bá sì ṣe tán tọ́fẹ́ ọwọ́ ṣe márèjì bọ́ọ̀ rẹ̀ ṣe náà fọkùnrin bọ́ọ̀ wá ṣe náà nítorí sọ ni pé lọ bá àwọn òbí mi bí ti ṣe gbé wá lọ jọmọ́ o àwọn òbí bọ́bá bẹ́ẹ̀ bọ́bá àwọn òbí rẹ náà ni kọ́kùnrin lọ bá tẹ́tí jọmọ́ sọ̀rọ̀ ó wàá fi àwọn kàtí ẹ̀kọ́ ṣe àwọn òbí rẹ ni pé nígbè lẹ́fẹ́ nígbè lọ́rí ráyíná àti sọ̀rọ̀ rárá ẹ̀ tí sọ̀rọ̀ rárá rẹ́ bẹ́ẹ̀ ẹ̀ lọ bá ara ibi tí mẹ́tí ń bẹ̀rẹ̀ nù. Bí lọkùnrin àti obìnrin ń fi wà pọ̀, wọ́n láwọn ń fẹ́ra wọn lọ́sẹ̀ kan, ọ̀sẹ̀ méjì oṣù kan, ọlọ́dún mẹ́ta ń bẹ̀. Á kí wọ́n fi dẹ́sẹ́. Nítorí wọ́n ní ká mọ̀ sí gẹ́gẹ́ nìyẹn, wọ́n lọ sẹ́kọ̀ọ́ ọ̀bùsùn náà. Òun àwa rí gẹ́gẹ́ bí àìdá lónìí ní àìdá lára ń tọ́lọ̀ bá ti lé rẹ̀ mọ́ bẹ́ẹ̀ náà náà ọkùnrin tí o bá ti ṣe jẹ́ láti gbéyàwó ilé ilé ah, mo ti rẹ́dì fún marriage lónìí báyìí mo ti rẹ́dì fún marriage lónìí báyìí ọgbọ́n ọkùnrin tó kùnrin tó kùnrin tó bẹ̀fẹ̀. ó bá ti kẹrin bẹ́ẹ̀ lè jẹ́ ọ̀fẹ́ fẹ́ tọ́wọ̀ sí ìṣẹ́dọ́gbọ́n fẹ́ márì jùlẹ́ tó lọ wọlé ọlọ́sùn ọ̀rọ̀ ti súnmọ́ ẹni ọ̀rọ̀ ọlọ́sùn ni ó bá wọ́n wà ní oṣù kẹ́sì méjì lọ́dún tó wà ní olórí kọ́mọ ọmọ mi ò nílé adé àwọn òbí rẹ̀ lọ́sọ̀ wọ́n ń tẹ́lẹ̀ fún mi ó sì tẹ́lẹ̀ lẹ́nu ọwọ́ tó bọ̀ lórí ayé ti dàjẹ́ gan ọ́rọ́ láàrin wa ṣe léèrọ̀ táà gbọ́dọ̀ ṣe láti fi mẹ́sìn náà òun ni àlùkọ́lùwà ọkùnrin wa tó gbèrú tó lẹ́kọ̀ọ́ síra wọn ní ìgbọ́dọ̀ bí wà láì fi pamọ́. Àyàfi kí ẹni tó jẹ́ abẹ̀rẹ̀ obìnrin gbọ́dọ̀ wá ń bẹ̀. Jẹ̀mọ́ ìṣẹ̀lẹ̀ ọkọ̀ méjì jẹ̀mọ́. Bàbá tẹ gbogbo ọgbẹ̀rẹ̀ ní sí ọgbọ̀n mùsùlùmí tẹ̀ tí tẹ̀sí ọmọ láti bẹ́ẹ̀ ìpè mọ́ tó lọ́bẹ̀rẹ̀. A sì rí ẹni wá sí ẹlẹ́ sí ìbéèrú. Èèyàn ní fọ́ọ̀mù mùsùlùmí tó gbà pẹ̀lú ọkùnrin. Ọkùnrin tí ò fi ṣàbẹ̀wọ̀ rẹ̀, àwọn ọmọbìnrin bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ayé ẹ̀ka wà yí o àmọ́ ní ọjọ́ ìdìbò tó gbóbi pé àwọn òwe láti rìn ọ̀rẹ́ ẹni wá bí ọ̀rẹ́ rìn kútúbà bàbá mi ká kí ẹnu bọ́ ọ̀rọ̀ àbẹ̀wò lásán òun bẹ̀ ṣé kútúbà ayé lè gbà wà. àníbọ̀ Muhammad sallallahu alaihi wasallam àníbi ní sí obìnrin atọ́kùnrin tó bá jẹ́ ọ̀pọ̀ tí wọ́n ti fi àbẹ̀wò ara wọn àníbi ní kò sọ́kọ́sọ́kọ́ dá sí ìtàlẹ̀ oṣù kẹta wọn ni ọwọ́ aláfáà ni ọwọ́ ibi tó gbogbo ọkọ̀ àwọn àfáà kan ti jẹ́ àti sàbápẹ́ wọn wọ́n ti àwọn àfáà wọ́n tó wá wọ́n sì wà ní ilẹ̀ ara rẹ̀ náà ń bẹ̀rẹ̀ rẹ̀ ti jùlọ jùlọ ní ọdún lẹ́nu kò ní tọ́jú ìjọba wọn nǹkan ni wá ní ká mọ́tò ní wọ́n náà tọ́kùrọ̀ bí jìnnà àwọn nǹkan wọn yóò sọ àti jìnnà Bàbá yẹn rẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyàwó wa, àwọn ọmọ obìnrin wọ́n ń jábọ̀ sí ọsítì. Ẹ̀sìn ìṣẹ́ wọn lálù fún náà, ọgbẹ̀rẹ̀ mọ́tòlómí, àwọn ọmọ rẹ̀ obìnrin, wọ́n ń jábọ̀ sí ti fúnra wọn, dẹ́tẹ̀ wọn dá wọn lóòwà lọ́pẹ̀lú ìtọ́jú ẹ̀rọ tẹ̀lé à. Gbogbo ọkùnrin tó bá ń ṣe bẹ́ẹ̀ tó fi ìyàwó rẹ̀ ń lẹ̀, tó ń jábọ̀ sí ọsítì, tí wọ́n

wọ́n máa lọ sí ọ̀sítà láwọn ní pẹ́pẹ́pẹ́ ẹ̀ṣẹ́ ńlá ni. Àníwá Muhammad sallallahu alaihi wa sallam. Bàbá ọ̀tún, àníwá ní ìtàkàn jẹ́ láàrín kẹ́gbẹ́ mọ́ láàrín yóò mọ́ ìkìláàmà. Ọlọ́run ní sọ̀rọ̀ sí wọn láti kìláàmà, ìtẹ́ bàbá àbákò ìbọn rẹ̀ kọ́lọ́mọ́ sọ̀rọ̀ sí

ọgbàgbàjẹ́ láàyè fáwọn ilé rẹ̀ lára tó gbàgbàjẹ́ láàyè fáwọn ilé rẹ̀ ó ní kọ́ aláwọ̀ ọmọ ẹ̀rẹ́ obìnrin ẹ́ kó máa lọ sí ọsítà fún ara rẹ̀ ìyàwó ẹ̀rẹ́ lọ ẹ̀rọ tó ní agbẹ́gbẹ̀ ní kúlùkù rọ́ọ̀rì wà kúlùkù mọ̀sùlùmù àwọn ìyàtì. Àwọn ìgbẹ̀gbẹ̀ ìgbẹ̀gbẹ̀ dáwàjẹ̀ ní wọ́n, a ti gbé ẹni kọ̀ọ̀kan ní bẹ̀rẹ̀ dáwàjẹ̀. Lára tó ní ẹ̀dàjẹ̀ òun làwọn máa ń yàtàwọn ìyàwó wọn. nítorí jìnnà òun náà ní kóbìnrin ó dá tíwábù lóòmù tán obìnrin mùsùlùmí ó dá tíwábù ah wàhálà ń bẹ́ẹ̀ lóyìí àwọn ìyàwó alájàpá àjìyà ọ̀láì oúnjẹ rẹ̀ ìyàwó wọn dá wọn wọn dá tọ́ fọ́nà obìnrin ní ìpẹ́ nàìjíríà lásán ó lọ kútọ́ ní gbogbo ọ̀nà alápá àwọn obìnrin mùsùlùmí ó dá tíwábù òun lọ́lá ní nàìjíríà kọ́dà arábìnrin kan láti jàmẹ́bọ̀ Muhammad ó fẹ́ lọ fẹ́ ti hajj láti jàmẹ́bì ní àdìgbò tó dá àdìgbò tó àwọn obìnrin ní ọ̀pọ̀ lásìkò náà àwọn ọkùnrin ní ọ̀pọ̀ lásìkò náà ó wá fẹ́ lọ hajj ọkọ̀ ilé ti fi ṣe kọ́ lẹ̀ pé ń tẹ́ ní kó fi ó tẹ̀lé rẹ̀ lọ sí hajj hajj gbogbo orígun kan ní orígun Islam àníbi lóògùn ìgbẹ̀rẹ̀ bá lọ ah nǹkan ti gbàgbé máa wá ń lù àwọn àǹsàwọ̀ tí fọ́wọ́ wá afẹ́sàwọ̀ tí bí ẹ̀sìn nínú àṣàbò tí wá àṣàbò tí Ẹwọ́n tó ṣe ṣe rí ṣe Nàìjíríà gbọ́gbọ́gbọ́ ti fi lámà. Wọ́n wá mú ọkùnrin tí ó wà wá obìnrin ní ẹ̀rẹ̀ kan wá pé àwọn olùdí máa ń mọ̀ rẹ̀. Ẹ̀ṣẹ́ lọ́lá ni ó. Lára ń tíṣẹ̀ rí àṣẹ lóòrẹ̀ táwọn obìnrin jìnà sínú ní ti torí kábàbà ti jìnà. Lára rẹ̀, wọ́n pa obìnrin láṣẹ tí ó lè gbèlúgbà lára ń tí ìsìláàmù ń ṣe irun láti lè fi jùlọ sí náà ìjẹ́bù náà pa ọkọ̀ bí fàǹfà wọ́n ara lọ́wọ́ ara ẹ̀sìn ní kéka ara ẹ̀sìn ẹ̀rọ bí òkú náà dé káà mùsùlùmí máa pa ìjẹ́bù ara lọ́wọ́ sáré ẹ̀sìn ní àbára ẹ̀sìn kọ́ àwọn ìṣàkíyà tí wọ́n kọ́ pé àwọn bẹ́ẹ̀ tó lè hijab àwọn bẹ́ẹ̀ tó lè hijab Ilé tí wọ́n rí irúfẹ́ àwọn eléyìí, dídá ìjáàbù padà, subhanallah, wọ́n ti gbé ìjáàbù lọ́wọ́ ọba jẹ́ Mùsùlùmí. Aṣọ Mùsùlùmí ni hijab. Aṣọ ni ẹni ọ̀nà hijab. Láàtà lè mọ̀ pé ó fi rí ẹni eré ní. Bẹ́ẹ̀ni bá pè lẹ́nu eré, ọba tó dá ní, tó sì bẹ́ẹ̀ náà, lára tó ẹgbà pé obìnrin ẹni eré ní, oníkó ìjẹ̀lú kódà àdáwọ̀ tí wọ́n sọ àdáwọ̀ wa ó sọ pé àtẹ́rẹ́ obìnrin rẹ̀ olùkọ́lù hijab ní ẹ̀bá olùkọ́lù ìkọ́lù hijab tẹ́ẹ̀ ti mọ̀ iṣẹ́ ìtẹ́lẹ̀ tí olùjáàbù ọba tẹ́lẹ̀ ọgbọ̀gbọ̀ á ah, wọ́n wọ́n sì mú lọ́wọ́dá ilé yìí ẹnu ní ọ̀sẹ̀ lọ gidi ni hijab obìnrin ọ̀rọ̀ yẹn ní ẹ̀yìn lọ́wọ́dá ń gbọ́ ọwọ́ Gómìnà lè jẹ̀lú bábà ẹ má sọ di yúnífọ́ọ̀mù. Ẹ ti sọ ìdí àbò di yúnífọ́ọ̀mù ní ojúmọ̀ nìkan nílẹ̀ ọ́. Ó bá yọ̀ ọ̀ lóòrè. Wọ́n jẹ́ fún ọ̀gá yìí, wọ́n sì dojú lóbìnrin. Bí wọ́n sì dìgbẹ́ Mọ́ndé nínú ti ẹ̀dínlẹ̀ níbi rẹ̀. Ìgbà Sọ́ndé nínú àwọn gbogbo ọ̀gá tóbìnrin nìgbà rẹ̀ àdúgbò bàbá rẹ̀ bẹ̀rẹ̀ jẹ̀lú bábà láàá tó ní wọ́n bí bàbá ní ọmọ ìjẹ́ ìṣòwọ́n náà bí sọ́mọ ní obìnrin ní ọjọ́ ìjọba tó bá ń bèèrè ẹ̀sìn ẹ̀sìn ọwọ́ ní fún ọmọ òṣìṣẹ́ ọ̀dọ́ ìgbà tó ti kalẹ̀ lókè kò sí fífọ́ yìí ń tó bá kọ fífọ́ ẹ̀ẹ́dẹ́ mi ẹ máa tẹ̀lé àwọn ọmọ àtẹ̀lé àwùwá nàìjíríà ní ìfẹ́ nàìjíríà pọ̀ fún ọmọ ẹgbẹ́ òun ti yọ pé kó bẹ́ẹ̀ mọ́ tó bá ti jáde kí á máa ọ́dà rẹ̀ jẹ ni ẹ pa àwọn ọmọdé láti àlẹ́bí ní ọlọ́run ló bẹ́ẹ̀ olúwa ni yá ní ọ̀nà bí fún láti wọ́fíìs wà bá ní ọ́fíìs wà ní sá ìlú mi olúwa ni Muhammad fún láti wọ́fíìs àwọn ìyàwó rẹ̀ pátá bá sọ fún wọn wà bá ní ọ́fíìs àwọn ọmọ rẹ̀ tó ń gbóbe olúwa ni bá ń sùn wọ́n sọ ọmọbìnrin òun lórí àwọn obìnrin sọ gbogbo àwọn obìnrin lónìí ẹgbẹ́ àwọn àbá nígbàtí wọ́n tètè sí ààrẹ inú wọ́n ní sọ ìmọ̀mìnì ìsọ ìmọ̀mìnì àwọn obìnrin mọ̀mìnì ẹni ọkọ̀ bá rí bá sílẹ̀ ìyẹn tó gbogbo ọkọ̀ gbogbo obìnrin tí bá gbẹ lọ́dọ̀ àwọn ọjọ́ ọjọ́ mùsùlùmí ọkùnrin gbogbo ọmọdé ọdọ̀ ọdọ̀ ọdọ̀ ọdọ̀ tí ó ṣe náà rẹ àmọ́bẹ̀rẹ̀ ló ń gbé àwọn ọ̀pẹ́lẹ́pẹ́lẹ́ àmì tí ó kù tẹ́lú ọgbẹ́lábẹ̀rẹ̀ ó fi wà lábẹ́ wọ́n ní sá ìmọ̀ mẹ́lẹ̀ ọlọ́run ní bí àwọn òbí rẹ̀ mọ́ ìwé tí ń gbọ́ bẹ̀rẹ̀ rẹ̀ ọlọ́run bí sọgbọ́n wà nípa ìyàtọ̀ tẹ̀ gbẹ́tọ̀ ọjọ́ tọ́lọ́ wọ́n ní ọmọ ọmọ ọmọ يدنون عليهم من جلابيبهن أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله Jalbaba na jẹ́ Ìkùránì òun yà láàrùbì himna. Jalbaba ya fi lè fa èdè lágbára ni èdè ló jáde lọ Ìkùránì yìí ní yà láàrùbì himna. Jalbaba ni ìtọ́ tó yà láàrùbì bí plural ló bá o. Ṣúngúlá plural ló fàtó fi rí bẹ́ẹ̀. Ẹ mọ́ tó tọ́ yìí. Aṣọ ẹ̀sìn, aṣọ ẹ̀sìn, aṣọ yìí. Òun lè ní Jalbaba. Ẹgbẹ́ tó lọ wá wí, ìdáyà ló ti á wọ́n láyé bẹ́ẹ̀ Ẹgbẹ́ ní tó kéré jù tàbí ẹgbẹ́ tí ó fẹ́ ní ẹni yìí, ní tó kéré jù tàbí ẹgbẹ́ tí ó fẹ́ ní ẹni lẹ́yìn oníkẹ́lẹ̀ Yorùbá. Yorùbá wọ́n tó ń lè kékeré àwọn ọmọ pé Yorùbá ní ẹmọ́ ìdààmú ara yín.

Àmọ́ láwọn ọláwọ̀ mẹ́ta tó fún kọ́yọ̀ nínú rẹ̀ olùgbẹ̀rẹ̀ obìnrin. Àti gbogbo ẹ̀rẹ́ obìnrin bẹ́ẹ̀ bá yẹ ẹni tó lè dábà ẹ̀ta gbọ́ọ̀ fún. Ó tún kọ́ ń lọ ní ẹ̀yìn àti ìbátúkú sí láti jámà. Nígbà tí ẹ̀rẹ́ ìgbà yìí ẹlẹ́hà lọ rí ẹlẹ́hà lọ hàmdùlùgbà bẹ́ẹ̀ ìgbàmọ́ wọ̀ rí ẹlẹ́hà lọ rí. Gbogbo àwọn ọmọ Mùsùlùmí sọ fún wọn, ó bá ti lọ ẹgbẹ́ ẹgbẹ́ ọjọ́ náà bá kọ́wé bẹ́ẹ̀. Ọjọ́ ẹgbẹ́ òṣèré ọjọ́ ẹlẹ́hà ọ̀rẹ́ akọ́lá àti gbogbo àwọn ẹlẹ́hà bí káwọn ẹgbẹ́ náà á ọlọ́run ọba ò sí àwọn ọmọ wa àwọn ọmọ obìnrin ọlọ́run ò ní sí ẹni ti kò ní sẹ́yìn yìí àwọn ìyàwó wa ọlọ́run ò ní sẹ́yìn sí ẹ̀fọ́ ni wọ́n yìí àwọn jẹ́ ọmọ àwọn obìnrin ò fi tẹ́lẹ̀ ẹ̀fọ́ ni wọ́n mọ̀ tó ń lọ agbára tó lọ kọ́ ti sí ẹ̀fọ́ àwọn ọkùnrin tó jẹ́ àwọn obìnrin lọ bí ọmọ ọmọ rẹ obìnrin ìṣẹ́ni ìyàwó rẹ ìṣẹ́ni jẹ́ ti sílẹ̀ ẹ̀fọ́ ni wọ́n mọ̀ nígbà Muhammad sallallahu alaihi wa sallam wọ́n ní lẹ́sẹ̀ fún èdè tí wọ́n wọ́n fún ìdáyẹ̀ lẹ́nu wọ́n ti wọ́n pé bẹ̀rẹ̀ ọkùnrin tó ti wọ àwọn ọmọdé lẹ́nu wọ́n máa kàbọ̀ ọdẹ wọ́n àtàwọn ìyá ẹlẹ́dọ̀ fún ìyá ìbá jẹ́ ìfìyàmà ẹlẹ́mí ìyá tí ó jẹ lálùkì àmà látara sí àwọn obìnrin rẹ̀ múra bó ti yẹ kí wọ́n múra ipa àwọn èrè níta ipa àwọn èrè níta nítorí lẹ́yìn àwọn òṣèré wọ̀nyí òun ni ṣẹ̀rí àti lẹ́ẹ̀rẹ̀ tí wọ́n á pé àjọyọ̀ ṣe láti lè dìbò sí lẹ́ni wọ́n ní akẹ́kọ̀ọ́ bó sí náà olúwa ní ọlọ́run rẹ̀ sí méjì náà gbogbo ń fún àtàkálẹ̀ yìí bí wọ́n bá ṣe é sí méjì náà bọ́ọ̀ bá ti ṣe jẹ́ márẹ́ẹ̀dì tó ṣe lẹ́rù fọ́kùnrin ọdún méjì náà ọdún ẹgbẹ́ ọlọ́ọ̀ bọ́ọ̀ bá ti ṣe jẹ́ márẹ́ẹ̀dì tí ọlọ́ọ̀kùnrin fún ẹgbẹ́ ọ̀ṣẹ́ ẹ̀dá ìwájú ọlọ́run bá gbogbo obìnrin tí ọlọ́ọ̀kùnrin bá bá tó ti bàlágà ẹ̀dá ìwájú

mọ́sà fọ́ àwùjọ ayé mọ́sà fọ́ mọ́sà níbi jìnà aláàlá ilaha illallah wa sallallahu ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi wa sallam الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين نبينا محمد صلى الله عليه وسلم أتاكم الله أتوى عليكم في الله ثم بعد نبوة محمد صلى الله عليه وسلم أيها بسم الله لا رأنتم واسلي وقوة أبوة إن الزناو قل نجي علي قل نجي على القيامة ọkùnrin tó bá ti máa rí kọ́dà bí òsíyàwó lọ́dọ̀ máa àmọ́ ti ṣèyàwó rí wà níyàwó wá fi lè ṣe jìnnà ń òfin ọlọ́ọba ń rí ọ lóko pàtí òkú mi èdè àmàjìnà sọ pé èlò ńlọ èmi ẹni bá jẹ àrè ló bọmọ jẹ ìlú ìbọmọ jẹ bẹ́ẹ̀ bá jẹ àrè ọmọ ẹgbẹ́ lọ́wọ́ ni ọwọ́ ilé ní kẹjọ ń pé ẹ pa olè òun sọ bẹ́ẹ̀ àwọn olè dá wọn àmọ́ jù wọn burú jù lọ ẹ̀rọ ìjọ ti wà yìí wọ́n lè níwá bẹ ẹni lè fi lọ́kù jọmọ jẹ́ tàbí ó fi wá lọ jalè òun sì ká bí ara wọn subhanallah bẹ́ẹ̀ bá ti fi lọ́wọ́ fi máa rí wọ́n lè lẹ̀ kó pa sí èkú gbogbo ó bá jí ó bá ti kó pọ̀ tó tẹ̀ bá ti pààyàn wọ́n jẹ lọ́wọ́ náà wọ́n kà jẹ lọ́wọ́ náà ni àwọn bá ti máa tẹ̀lé ìsìnkú ọ̀la tó jẹ kan lọ wọ́n lè lọ́kọ̀ sí èkú ẹni tó bá ti wà máa tí o bá ti máa rí kó o bá ti sì náà ìbájọkùnrin ìbájọbìnrin yóò ṣe lẹ́dọ̀gọ́rùn ẹ̀dọ̀gọ́rùn ọ̀nzẹ́ẹ̀dì ẹ̀dá kan rí wa ẹlẹ́yìn tó nìkan tán ní ọ wọn wọn nìkan fẹ́ra wọn máa fi ẹyin sábí yá ẹyin wọn ń lọ ọmọ ẹkú ẹ̀dá kan ọgbọ́n lọ́jọ́ ẹ̀rọ wò ká ìmọ̀ àwọn akẹ́kọ̀ọ́ ìbẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ ká tó ṣe ẹ̀yin àfa ọlọ́wọ́ obìnrin ẹni ìpínlẹ̀ ìyá pẹ̀fẹ́ jù lálẹ́ jama àwọn kẹta ń bẹ tó pé ìtọ́nà àwọn afọ àwọn àwọn béèrè nílẹ̀ lọ́gbàwá ẹ̀dá pẹ̀lú ọlọ́run sẹ́yìn lè ṣe ìrẹ́lẹ̀ ṣe ìdílé lórí oyún àwọn lọ́gbàwá bẹ̀rẹ̀ tó ń jẹ́ bẹ́ẹ̀ àbúrò pé àwọn ọlọ́wọ́ láti nàìjíríà bẹ́ẹ̀ pẹ̀lú ọba òun lábá ọkùnrin ẹ̀dá ọ̀pọ̀ wọ́n lè ti rí lẹ́nu wọ́n wá ní fáwọn èso mùsùlùmí ìkẹ́tù ní ṣẹlẹ̀ ìpọ́sílù nítorí wọ́n méjèèjì lọ tọ́lájẹ́ láti máa rí tọ́lá tẹ́lẹ̀ dáńgọ́ọ̀dì wọ́n wá ní àtẹ ọkùnrin àtọ́bìnrin wọ́n wá ní ọjọ́ òyìn wọ́n lọ sọ́sẹ́ ìlú ibi táwọn ti ń gbé wọ́n mọ́ kan láyé ọ̀nà olólórí wọ́n lọ sọ́síbẹ̀ ìtìràlẹ́ ọ̀nà kọrin wọ́n wá gbé kankan tó síbẹ̀ tí àwọn náà ìlú àbùkọ̀ nítorí táwọn lápára máa bá wọn wọ́n ní má ṣe jìnnà ẹsẹ̀ ẹlẹ́gbẹ̀gbọ́n ẹ̀yẹ́ ní ọ̀sẹ̀ ìlú àwọn àfáàfẹ́ ní kò

ìyá rẹ̀ wo ọ̀lẹ́ títí ẹ̀rọ àbí dúrọ́lá ní tó máa ń ṣe ti gbé lórí ọ̀ kò tí ó ṣe àwọn ọkọ̀ mẹ́tò tì náà ìjọba ti fún ayé ọ̀dá o ẹlọ́pàá ẹ̀kọ́ ayé ṣe ẹ̀kọ́ ayé ṣe ẹbí ti yá lọ́wọ́ ìjìyà ìsámọ́ náà ń bẹ̀rẹ̀ pẹ́pẹ́ fún ìwọ́tọ̀ ti márì ó yẹ kó ti kó láyé ẹ̀wá ti kó láyé ẹ̀rọ ń jẹ́ kó tó báyìí ó ìgbọ́dọ̀ náà ọba wọ́n láyé láyé láyé rẹ̀ ní sọ́nà wọ́n láyé lọ́wọ́ àtàrí ọjọ́ bí kamala ń dàgbàlá àlẹ́bí ló ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá wọn sí àwọn tó wọ̀ sí mọ́ ọlọ́run ló sí àjọ mọ́ tí ọwọ́ pọ̀ sí kú dúpẹ́ ní ọlọ́ pé ó ti lọ fún ọ olùwà rẹ̀ lóde ní àbálẹ́kọ̀ lóde ti pa ọ́ àmọ́ rẹ̀ lóde láì lóde wa wọ́n tẹ́ ọjọ́ ọlọ́ ọba pé òun jẹ lẹ́nu lọ́pọ̀ ọjọ́ sí mọ́ lọ́pọ̀ sí máa ìjọba ìjìnà ẹjìnà sí ó wọ́n tó gbọ́dọ̀ ń lọ sí wọn náà ìjìnà tó lọ ń sá lọ rẹ̀ tó lọ ń jẹ́ ìwọ́n ti tẹ́lẹ̀ ọlọ́ọ̀bá kan gbọ́ kújú báyìí o tí bá wájú